الحمد لله رب العالمين الحمد لله الذي وافق عباده بداية رمضان ونهايته أشهد لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا لا مانع لما أعطى ولا موتي لما منع ولا راد لحكمه وهو العزيز الحكيم أشهد أن محمدا عبده ورسوله أرسله الله رحمة للعالمين وحسرة على الكافرين وحجة على العباد أجمعين صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن نهد نهجهم إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن شهر رمضان قد مضى وذاب معه أجره لكل أجره على قدر استطاعته في العمل في رمضان فيا عباد الله يعلموا أن بعد رمضان بقي آمال الصالحة إلى الله سبحانه وتعالى هذا كفو الله أبوا aláàánú onífẹ̀ẹ́ ọlọ́pẹ́ ọbẹ̀ ẹ̀yìn ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó fi wá ṣe kò ń Ramadan ó abẹ̀rẹ̀ láyọ̀ a sì parí rẹ̀ láyọ̀ níjẹta ìdílé ìtàhálà ọpẹ́ ní fọ́lọ́wọ́n ọba o àjẹ́rìí pé ọ̀kan ṣoṣo ní ọlọ́run níbi ìjọsìn kò sórogún fún àṣó ni ìhun tó bá kọ̀ fún èèyàn kò sẹ́ni tó lè fún ni ìhun tó bá fún ni kò tó lè kọ̀

ìbẹ̀rù ọlọ́run ọba ẹjọ́ wà nínú iṣẹ́ wa ìbẹ̀rù ọlọ́run ọba ẹjọ́ wà nínú ọ̀rọ̀ wa pẹ̀lú àwátá jẹ́ òsàn ọlọ́run oṣù Ramadan wọ́n wá bákanáà oṣù Ramadan ti lọ o Ramadan ọdún 2021 tó ṣe dédé 1442 1442 yìí èrú rẹ̀ ò tún ní wá mọ́ 1443 ni ó tún máa jẹ́ ó ti wá ó sì ti lọ kódà gbogbo iṣẹ́ téèyàn fi lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run wọ́n ti jọ lọ papọ̀ áka kòránì ládìpele ẹ̀sán ni ó ti bá rọmọdán lọ a sì sàárà tí sàárà ó tún máa lékún ládá ó ti bá rọmọdán lọ a kì kìyàmọ̀ láì kìyàmọ̀ láì sáǹpé ní sàárà wí ó ti bá rọmọdán lọ gbogbo bí yóò tí wọ́n bá tún kí ìrun ásámú tàbí ìrun tàràwí tàbí ìrun kìyàmà láì ní jàmá lẹ́yìn bá Ramadan tó lọ ìdí àníwọ̀n máa jẹ́ àdádálẹ̀ inú Ramadan nìkan nìlẹ̀kùn ẹ̀sìnlẹ̀ tí Ramadan bẹ́ ti lọ ìkí papọ̀ wá wọ́n tún ti kìí padà kó káàkó tó máa lọ kí lọ́pọ̀ ọ̀kan bọ́ bá ti lágbára mọ́ bàbá máa kí lójoojúmọ́ báyẹn náà Ramadan wá kọ́ ni ọba àṣìkẹ́ nìkan tó ẹgbọ́ máa kí ìjọkan ẹlẹ́ tàbí kó lọ́sà tàbí fi lẹ́sà òsùn tó burú mẹ́ sáàrí kò fi ohun tá ń pè ní kìyà mọ̀lẹ́ ìlílẹ̀ nínú sẹ̀mí ayé rẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ó di àgbá òfìfo tó sì ní nítumọ̀ lọ́dọ̀ àwọn tó ikú ọjọ́ tẹ́ẹ̀sì wọ́n gbẹ̀yìn yóò nínú Ramadan tí ń jẹ́ tàràwí tí ò fílẹ̀ yóò máa jẹ́ alágbára yóò sì máa jẹ́ olùbẹ̀rù tí ò sí kọlù fún gbogbo àwọn ọ̀tá Islam Ramadan wá kọ́ wa bẹ́ẹ̀ ó sì ti kó ẹ̀sán rẹ̀ náà ẹni kọ̀ọ̀kan wá iná láàrin ẹ̀sán ní ta ṣe nínú Ramadan lórí bọ́nkálùkù wa bá ti ṣiṣẹ́ sọ́dọ̀ Ọlọ́run àrínú wa

lórí ohun tó ń kálùkù wá sínú Ramadan iná àwọn òfìsàn wá lẹ́sàn rẹ̀ àwọn bẹ̀lọ́n ọjọ́ kọjá rẹ̀ gbogbo ohun tàà ti síwájú nínú oṣù náà ọlọ́mọba lè fẹ́ ọkọ̀ máa dá alúwà láyá o kọjá bá níbi tọ́ lẹ́sàn o kọ́ máa jẹni tí ó ṣe kọ́ máa jẹ ọjá fáwọn ọ̀sẹ̀ yìí òun náà ni ó wúlò fún wa tọba jẹ́ bóyá kìyàrá àwọn tàà jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ẹjá lọ mọ́ o pé Ramadan lọ́lọ́ lẹ́yìn Ramadan ó tún kọ àwọn iṣẹ́ olóore àwọn iṣẹ́ olóore àwọn iṣẹ́ olóore kàbìtì kàbìtì inú iṣẹ́ olóore tó ní pé gbogbo bí yóò tán báyé tí ó túnbà jùmọ̀ láyé lónìí gbogbo ẹni yóò tí ọ̀bẹ̀ ìfẹ́ mọ́nú tí ọ̀bẹ̀ ìfẹ́ mẹ́nu bá nínú kútúbà rẹ̀ kútúbà rẹ̀ lálàáfíà bó ti wùlẹ̀ ọmọ òun náà ni sáwọ́mù sí tàbí ayé kágbàwẹ̀ mẹ́fà nínú oṣù ìtàṣẹ̀ ọmú tó di méjì lónìí wọ́n fẹ́ jẹ́ kágbàwẹ̀ mẹ́fà nínú ẹ̀ òsí kútúbọ̀ ọ̀hún gbogbo ẹni yóò tọ́bá lọ kútúbà tọ́bá mọ̀ kó béèrè ẹ̀ tí ma ń mẹ́nu bà ọ̀rọ̀ títú ṣàwọ̀l àbí ọmẹ́nu bà tọ́bá mẹ́nu bà kútúbà rẹ̀ ń gún régé ìsì ń bá ojú òní mu ṣùgbọ́n tí ọba mẹ́nu bà ọ̀kanú méjì rẹ̀ já sí nínú kó ṣe fọ́gbà pé torí kọ̀sẹ́ni tí ó lè gbàgbé tàbí bẹ́ẹ̀ kọ́ kọjẹ́ pé wọn ò tí ẹ̀ mọ́bọ̀ òdú kẹta wọ́n bá rí ọ́sọ́ ní ọ̀sán nìkan tí ó mú sí yọba sáti wà lórí ẹ̀mí ẹ̀ ní ọ́sọ́ tí ẹ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ ó túbà àwọn òwúlò fáwùjọ bó ti wùlẹ̀ ọmọ ọ̀tá jẹ́ òsìn ọlọ́run ká má gbàgbé nu pé ní sọ́yìn muslim àti àwọn àsáàbù sunan àbúdá tírímìdì ní sáyà tí nù máa já gbogbo wọn ni wọ́n gbà wá papọ̀ máa fáwa muslim pẹ̀lú sánẹ́dì wọn tó fi dọ́dọ̀ àfáwà àgọ́ ayyúbìlà sọ́ọ̀rí olóṣàlá ipá níbi wa Muhammad sallá sọ báyìí pé mọ̀sánmọ́ Ramadan ẹni yóò tó bá gbáyọ̀ Ramadan tó máa ti bá ahù síta ní Shawwal lẹ́yìn ní àtọwà gba mẹ́fà sí nínú oṣù Shawwal tó di méjì lónìí àlẹ́ni ọjọ́ àkọ́kọ́ rẹ̀ sí sọjọ́ ọdún òní ló di méjì káà nẹ́kàsíyà mi jẹ́ tó bá fi kún Ramadan yóò máa di pé gbogbo ọdún kan ló fi gbà sọ́dọ̀ Ọlọ́run kí ló fà á tó fi jẹ́ pé gbogbo ọdún kan ló fi gbà sọ́dọ̀ Ọlọ́run àwọn olùmọ́sàlà yìí pé lè á nà lè hasanẹta lè á ṣe rámsà lè ha torí pé dáadẹ́ yọ kan yóò máa ṣe déédé ìlọ́po mẹ́wàá Ramadanu bí aṣáṣe aṣíkò Ramadan sì ni ó ṣe déédé oṣù mẹ́wàá ni ìyẹn ọjọ pé ọjọ́ mẹ́ta ń oṣù kan ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́ta oṣù kan ọjọ́ mẹ́ta oṣù kan gbogbo ẹ̀ padà lọ jẹ́ dèédé oṣù mẹ́wàá kódà àwọn olùmọ́ ní pé látara náà ọlọ́run bá 29 náà dèédé oṣù mẹ́wàá náà ọlọ́run ti a kìí ṣe pé orí àwọn olùmọ̀dílé yóò lè ṣe fún wọ́n rẹ́rí mí ní ọ̀rọ̀ látọ̀dà wa Muhammad sallallahu alaihi wasallam inú Musa di Imam Ahmad pẹ̀lú sánẹ́dùn wọn àtàwọn àmì tó fi dọ́dà fara Tauban ní àwọn tàbí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Muhammad sallallahu alaihi Ramadan ẹni yóò sọ bá gba àwẹ̀ Ramadan fashahru bi asharati ashhur oṣù ramadan yẹn ó ṣe dédé oṣù mẹ́wàá wọ̀síyá mọ̀síta ti àyà gbáadà ní fẹ́tẹ̀rù ẹ̀wà rí àwẹ̀ mẹ́fà èyí tí ẹ máa ń gbà lẹ́yìn ìgbà tàbá sínú tán tàbí sínú tán lánàá yìí ta láǹfààní ta lè bẹ̀rẹ̀ látòní ìwọ́tọ̀ bá fi bẹ̀rẹ̀ lónìí yóò dá kó ṣe tọ́ra gbọ́dọ̀ dáwọ̀ ìjúmọ́ nìkan gbà yọ gbà tí ọ̀la sátọ̀dé àbá àásìmí lọ́la lẹ́yìn bàbá gbàtọ̀ látá ó sinmi lọ́túnla ó ti jáde nù má ṣe ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam tó ní a má dáwọ̀ ìjúmọ́ gbà ṣùgbọ́n tí ọ̀bẹ̀ tẹ gbàtọ̀ ní júmọ́ yìí ó fi ilẹ̀ di Ramadan fàdálíkà tàmámi síyá àlẹ́bí ní pọ́ wá sí dèdè kéèyàn gba àwẹ̀ òdìdí ọdún kà kéèyàn gba àwẹ̀ òdìdí ọdún kà níbẹ̀ wà láwọn olùmọ̀ wọ́n ti wá tẹnubọ àwọn ọ̀rọ̀ yìí àti ṣe sí ìpé ta bá rẹni tó rí pé ọlọ́rọ̀ Ramadan lọ́rùn ṣe kọ́kọ́kọ́ Ramadan náà ní síwájú kó tó gbára mẹ́fà yìí àkójọpọ̀ gbogbo ọ̀rọ̀ wọn tí wọ́n tọ́bá mọ̀ fóun lè gba títú ṣàwálì iná pẹ̀lú gbèsè tóun jẹ òun lè gba papọ̀ inú rọmọdán yìí àínú ṣàwálì ọkọ̀kọ̀ ti rọmọdán ṣáájú náà torí zọ́hírò àdéhìsì yìí bádìsì yìí ṣe wá gangan ń sọ nípa ẹni tó bá ti gbà àwẹ̀ rọmọdán pé ni o mọ́ ń ọjọ́ mẹ́fà nínú oṣù ṣàwáàlì káàdì kàṣíyà lè ọ̀dà ẹgẹ́ tó fi odidi ọdún àwọn olùmọ́ni pé tó rí bẹ́ẹ̀ nínú oṣù yìí tó lè jẹ́ pé yọ́ dá rẹ̀ tó jẹ yọ́ kọ́kọ́ dá padà náà yóò túpa tó ṣàwáàlì fàdí yẹ tó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n rí pé ha ha yóò lè díẹ̀ fún wo òun òun tó fi kún mẹ́fà tí lẹ́nu oṣù yìí yíó pọ̀ wọ́n ní kò sún tó burú mbẹ̀ àwọn jùmọ́ òwúlò làmá wọ́n ní kò sún tó burú mbẹ̀ kọ́kọ́kọ́ rí pé tọ́bá ti pé yóò lè fóun kọ́ya gba sítú ṣàwáàdì náà torí pé sítú ṣàwáàdì inú oṣù eléyìí náà lòun mọ́ tọ́sùn ilé ta mú tọ́jú méjì lónìí bẹ́ẹ̀ ti epo ń ta òun ti lọ́nu ṣùgbọ́n sí àwẹ̀ Ramadan téèyàn jẹ́ èèyàn sì láǹfààní tí yóò fi di oṣù Dhul Qa'dah oṣù tó tẹ̀lé tó fi di Sha'ban oṣù tó tẹ̀lé Ramadan èyàn sì láǹfààní kó máa gbà á lọ ìyẹn pé ó láǹfààní oṣù mẹ́wàá míì lẹ́yìn oṣù èyí tá wà ń bẹ̀ yìí láti fi máa dá Ramadan lè láti máa dá padà díẹ̀ díẹ̀ ó láǹfààní kò sí bẹ́ẹ̀ eléyìí náà sì ká mú lọ́wọ́ pé gbogbo ẹni yóò tó bá jẹ́ kó bá fẹ́ gba gbogbo ẹ̀ nínú oṣù yìí tó bá rí sí òun lọ́dájú tí ó bá fi kágara ọyà jẹ́ nìkan tó pé ọgbà èyí tó mẹ́nu oṣù yìí ọwá ìṣẹ̀ máa gba Ramadan ó bá ti lágbára mọ́ ọlọ́run bó gbà bẹ́ẹ̀ àwátá jẹ́ oṣù ọlọ́run oṣù àwẹ̀ títù ṣàwádìí náà bákan náà aláǹfààní kágbà àtẹ́lẹ́ra wọn láì ní já bẹ́ẹ̀ náà láǹfààní kájẹ́ nìkan tá máa gbà lágbàsími kódà lè tó sọ rí Monday and Thursday èyí tó wà nínú oṣù yìí tá wà ń bẹ̀ yìí tàtẹ̀mú tó di méjì lónìí a lè fi sọrí ẹ̀ táwọn àgbà títú ṣàwà tàṣùmọ aláni ẹ̀fà tó ń gbà wẹ̀ yàmúlì khamis táwọn àgbà títú ṣàwà tàṣù láni ẹ̀fà ń gbà yàmúlì snail aláǹfààní kàṣì bẹ́ẹ̀ bákan náà aláǹfààní ẹni ọba fẹ́ wò pé jẹ́ ń fi sí 13 14 15 oṣù kejì àárẹ̀ ọ fẹ́ pé mi bẹ́ẹ̀ kọwa máa dá ní ẹ méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà ìgbà sítú Shawwal kò ní jẹ́ 13 ìgbà sítú Shawwal kò ní jẹ́ 14 ìgbà sítú Shawwal kò ní jẹ́ 15 ọlọ́nfààní kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ bá tó wá bá ṣe nínú 13 14 15 yìí àtúrẹ́ ìtọ́lọ̀ ọbọ̀ Monday bẹ́ẹ̀ àbọ́lọ̀ ọbọ̀ Thursday ọlọ́nfààní kọ́lá níyàn mẹ́ta òní ni monday nígbà sí tún ṣàwọ́wàl òní tí jẹ́ 13 tàbọ́jẹ́ 14 tàbọ́jẹ́ 15 kọ́lá àǹfààní kò sí bẹ́ẹ̀ nínú àwọn ojúṣe tí wọ́n fẹ́ jẹ́ ká tún ṣe ni nígbà tí rọmọdán parí yìí àwọn tá jẹ́ òṣàn ọlọ́run ẹ jẹ́ á fi kọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ á fi kọ́ àwọn ìyàwó wa ẹ jẹ́ á fi kọ́ àwọn ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á fi kọ́ àwọn alásùnmọ́ wa wípé kí wọ́n mójútó àwẹ̀ yìí sí tún ṣàwọ́wàl yìí ń bẹ bó ti gba rọmọdán tán kódà bá ti ń sọ yìí inú sì máa bí gan pé irú àwẹ̀ wọlé tó wá dálẹ̀ báyìí torí ọlọ́run bó ti gbọ́dọ̀ rí fẹ́ni tọ́kàn rẹ̀ ọba tí gbọ́lọ́run bá gbọ́ dáadáa nù ṣùgbọ́n tó pé èèyàn ẹgbẹ́ rẹ̀ lọ́bá dáwẹ̀ fún irú wọn ni wọ́n máa ń kó lórí wọ́n sì fi sọ́kàn wọ́n sì fi sẹ́lì wọn sì níye má gbà ṣùgbọ́n tó ìpọ́lọ̀n bá rọ ìgbàgbọ́ rẹ̀ pọ́lọ̀n bá rọ ọkàn rẹ̀ bóhun ṣe gbọ́ inú rẹ̀ ó dùn pé ara ah, sí ramadan lọ́lọ́ títù ṣàwálé tó ń bẹ́ àrí ń sì rí pé mo gbà pẹ̀lú àmì ọlọ́run àwálé rẹ̀ ní tó ṣe pé gbogbo ọ̀nà lọ́wọ́ kó wọn fi gba títù ṣàwálé ọkẹ́ gbà ń bẹ̀ ní kò rí gbà tán ìwọ̀n abágbà náà ọlọ́run bó ṣàwálé sàn lórí ẹ̀ ẹlòmí àmà tí ó kìí yọba padà di pé ha ọlọ́run tún tí ṣàwádìí iná jẹ́ tá sí o márùn mọ́sẹ̀ gba ọ tọ́lá bá jẹ́ tá sí ní ó jọ jẹ́ mẹ́fà o òun ọ̀bá ní jẹ́ tá sí mọ́ yọba padà jẹ́ 29 márùn péré náà ni ó lè gbà ẹyọ̀kan tó sẹ́kùn yẹn náà ọlọ́run bó fi sin ọlẹ́sìn lórí ẹ̀ àwátá jẹ́ òṣàn ọlọ́run lára ààwẹ̀ ètò ikú wọn fẹ́ jẹ́ tá sí ni ààwẹ̀ Monday and Thursday pàápàá jùlọ ẹni tí bá ń rẹ̀ orí lọ́dọ̀ ọlọ́run ọba púpọ̀ pàápàá jùlọ ẹni tó bá fẹ́ jẹ́ kí òsùn òun ó fìfẹ́ máa kún púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba fún iṣẹ́ olóore ó dún ní máa wẹ̀ monday and thursday bíbẹ̀ ẹ̀kọ́ láǹfààní kó mú kanu méjèèjì yẹn pé tí ọba ti rí monday gbà ọlọ́run mú thursday tí ọba ti rí ti thursday tí ò lè rí gbà ó mú ti monday ń bí èyí yóò tọ́ bá ń ṣe ń bẹ́ torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ń gbà wọ́n bí nípa àwẹ̀ monday and thursday ó ní pé dáníkà yahumani tẹ́rẹ àwẹ̀ méjèèjì yẹn ọjọ́ méjèèjì kan tó ṣe pé tí wọ́n rọ̀dọ̀ fi hìmá àmàlù ala rabbil alamin gbogbo tẹ́ta bá ṣe ni wọ́n máa ń kó lọ ọ̀dọ́ náà bá gbàgbà láyé àti máa ń ṣe lè fọ́ ní gbogbo ìgbà ẹ̀ẹ̀mejì ni wọ́n wọ́n sì máa ń kóṣẹ́ wa lọlẹ́ kàlọ́dún nínú oṣù èyí ta lùkà tó mú rọ̀mọ̀dán ṣùgbọ́n ní sẹ́ta bá ṣe láàrin ọ̀sẹ̀ àwọn màláìkà kan ni wọ́n gbé eléyàn kalẹ̀ fún yàtọ̀ sáwọn ife pé wọ́n máa ń wá ní sọ̀látù ṣubùhí àwọn ọ̀gá tún wà tí wọ́n wá po gbogbo ẹ̀ èyí tí wọ́n bá ṣe láti monday di thursday wọ́n wá fún thursday èyí ọ̀ráyè fáwa ọmọ ẹ̀dá ọmọ ẹ̀dá ádámọ̀ ọ̀ráyè fúwa púpọ̀ ó sì fẹ́ jẹ́ kára lè jẹ́ ní òun wọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dá ádámọ̀ lọ́kọ̀ láti wà ní jẹ́ ní ọlọ́run ọba ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá ní pé ìsàdédé máa gbàrẹ̀ monday and thursday yìí látara pé ọjọ́ yẹn ni wọ́n máa àrùdà àmàlí wọ́n á nẹ́sọ ìmọ̀ mo sì dájú pé jẹ́ pé wọ́n sọ bá ń kó sẹ́ ìmí náà lọ ó sì pé ká fi jáláwẹ̀ lásìkò ìgbà náà ṣe pé àwẹ̀ ó wà nínú wọn máa kó lọ sọ́dọ̀ ọlọ́run ọba pé kódà títún gbàwẹ̀ lọ́wọ́ ni ilé ìlànà ibi wa Muhammad sallallahu alaihi wasallam ló fi síwá lójú kòkòrò yàtọ̀ sí pé àdífì mi tó wá pé ó ní wọ́n bí òun lóòjọ́ mọ́ndé lòun fi ń gbà àwọn tajẹ́ òṣìṣẹ́ ọlọ́run lẹ́yìn àwẹ̀ ọjọ́ mẹ́ta ta sàlàyé lẹ́ẹ̀kan 13 14 15 ká gba òun náà nígbàtà bá lè ṣe ọmàdá púpọ̀ torí pé tàtúbọ̀ sí 15 gbogbo sóòsùn tíyàn bá lè máa dún ní ma tàbí bẹ̀ẹ̀ tí ẹ̀kọ́ ọ́sàrìbó ń gba ọjọ́ mẹ́ta nínú oṣù kan ìta ní gbogbo oṣù kan ẹ̀ ló fi gba àwẹ̀ ní o torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń sọ nípa àwẹ̀ fún Abdullahi ibn Umar ó ní pé wọ̀sún mi nínú ṣáàrí tàlásátà àyà táwìbọ̀ gbàwẹ̀ nínú oṣù kan ipò ọgbà àwẹ̀ mẹ́ta nú tọba gbà ha tó gbà yìí àwẹ̀ kọ̀ọ̀kan ó dúró dáadáa kọ̀ọ̀kan dáadáa kọ̀ọ̀kan máa lọ dọ́pò mẹ́wàá yọ máa jẹ pé wọ̀dálẹ́ka mi tún síyá ní jẹ́hari tọba lè máa gbà bẹ́ẹ̀ gba gba ọba ti gbà rẹ̀ mẹ́ta bí i ká lóṣù kan yẹn ló fi gba gbogbo àwẹ̀ tọba ti gbà rẹ̀ mẹ́ta bí i ká ní kóṣù kan yẹn ló fi gba gbogbo àwẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti máa ṣe fún àlè ọmọ yìí láwọn orin tọ́lọ́wọ́n bá rí á ní ọwà lọ́dọ̀ àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam lélé ìwà àwọn tàjẹ́ òsàn ọlọ́run látara àdísì ẹnìkan bẹ tó ṣe pé ọlọ́dọ̀ àwọn àfá ọgbẹ́gbọ́ yá àdísì jẹ́ àwọn àfá lọ ó ní àdísì Ramadan náà tí ń bá gbẹ ọ̀kan níbẹ̀rẹ̀, tí mo gbẹ ọ̀kan láàrin, tí mo gbẹ ọ̀kan ń parí. Wọ́n sami lọ́sàn gbogbo oṣù Ramadan náà. Rárá o, rárá o, rárá o, rárá o. Nínú àánú Ọlọ́run ọba, èyí tí ṣe fún àlè ọmọ yìí, òun náà ní pé kí kọ́ máa sẹ̀yìn lẹ́sàn nílọ́po mẹ́wàá dáadáa ọ̀kan tí yẹn bá ṣe. Èyí ọba ti wá gbé wá báyẹn náà láti ilẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìtọ́ba ni pé bẹ́lẹ̀ yìí ṣe rí nìí àgbọ́dọ̀ yẹ òun Ramadan tó ti tí iná lágbà òun àgbọ́dọ̀ jẹ́ nìkan tó ipá jà ń bẹ́ àti pẹ̀lú ìdí tàbájá pẹ̀lú ìdí a máa dá padà lẹ́yìn Ramadan ọlọ́ a sì dá padà lẹ́yìn Ramadan ṣùgbọ́n tàbá pẹ́ mọ́mọ̀ já a lè dáwọ̀ ọjọ́ ta mọ́mọ̀ já yẹn padà mọ́ àwọn olùmọ́ ní pé kódà téèyàn máa gbogbo ìgbésí ayé rẹ̀ kọ́ máa fi gbà rẹ̀ lẹ́yìn àwẹ̀ èyí tí a rí gbóǹsọ́ ọlọ́run bá kó kalẹ̀ yìí tàbẹ́jẹ́ ká dún nímọ̀ yìí àtàwọn àwẹ̀ mìíràn tó ń sọ ọlọ́run bá sọ nínú àwọn kẹta tó fẹ́ jẹ́ ká mójútó ń bá Ramadan jáde òun náà ni kájẹ́ nìkan tá mójútó mu wa dáadáa kájẹ́ nìkan tá mójútó mu wa dáadáa ká máa kí mu wa dáadáa gbogbo ẹni yóò tí ọ̀bẹ́ kí ah, irú ẹni bẹ́ẹ̀ má so fọ́ máa parun àti mú àmọ́ àlìjàmá àfi waqtiha ẹjá máa kí ní jàmá lákòókò rẹ̀ torí pé inna salata kanat lil mu'minina kitaban mawquta ìhun tá ń wò yẹn ọlọ́run ọba gbé kalẹ̀ fọ́ lákòókò ṣùgbọ́n yẹn fún wa o ẹlẹ́ni mu'minin sẹ́ni ọba jẹ́ olùgbàgbọ́ òdodo inna salata kanat lil mu'minina kitaban mawquta ẹni tẹ bá rí pé ọmọ akíhun rẹ̀ lákòókò rẹ̀ àpẹẹrẹ lọ́jẹ́ pé tèso olùgbàgbọ́ òdodo ẹni ọba jẹ́ olùgbàgbọ́ òdodo ìrun yìí ó mú mú láyé yóò sì rí kóhun sí lákòókò rẹ̀ tí ó bá sì kí ara rẹ̀ níbalẹ̀ gbogbo ọwọ́ tó bá rí pé bóyá ìrun tó yàtọ̀ aṣọ ọmọ ń jẹ́ pọ̀ ni ó tí ìwà agbóra olùgbàgbọ́ òdodo ìwọ́n tó rí pé mo mọ́ bí láti ṣá ọmọ ń jẹ́ pọ̀ ni ó tí ìdé ipò olùgbàgbọ́ òdodo wọ́n máa sọ pé tó ìsìláàmù tẹ náà tún mú iná lórí yàtọ̀ tẹ́ tí ń tàtùbá nìkan ẹjẹ́ ìpásùbá nìkan lòun tún kí ti ẹ̀ tún yàtọ̀ sí ti ẹ̀ tọrọ òun ti ẹ̀ òun kẹ́ ń ṣe foundation lójoojúmọ́ ni ọ̀kọ́lé rárá ni wọ́n fẹ́ fún wa òun náà ní pé kásìkò òun tó kákí wọn lákòókò rẹ̀ bàbá ṣe bẹ́ẹ̀ òun ni ó fi jẹ́ pé a jẹ́ olùgbàgbọ́ òdodo lódodo lótìtọ́ ìrún tá a ti ń wò yìí ìkẹta ni tó ṣe pé gbogbo gbàlá máa ń sọ fún wa pé anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam àádọ́ta lọ́lọ́wọ́ wàhálà Musa ńgbàtọ́lọ́ ọ̀dọ́ Ọlọ́run ni Musa ti sọ pé kọ́lọ̀ ọdíkùn kọ́lọ̀ kọ́lọ̀ bẹ́ẹ̀ wọ́n nípọn láyàjẹ yín lọ wọ́n ga jù yín lọ wọ́n sígbọ́nlẹ̀ jù yín lọ wọ́n ọ̀rọ̀lọ́wọ́n bá sì tó nǹkan àwọn èèyàn tí ẹ yóò ìmẹ́lẹ́ padà sọ́dọ̀ ọlọ́run kó tún di ikùn alẹ́bì lójú ń tè mí a ní àtàyè mi rọ́bì ń ti gílọ́dọ̀ ọlọ́run ọba ní látorí 50 dórí márùn èyí mo kó èyí tí mo bàí ó tó di fọ́lọ́run bá wá fẹ̀ wá fòwò lè pé èmi ọlọ́run bò ní yí àdéhùn mi padà ó bó ṣe jẹ́ márùn yẹn náà 50 ní máa fi kọ́lẹ̀ fún yín ẹbá ti kíkan ẹgbà lọ́pọ̀ mẹ́wàá rẹ̀ ẹbá tún kíkan ẹgbà lọ́pọ̀ mẹ́wàá rẹ̀ ẹbá tún kíkan ẹgbà lọ́pọ̀ mẹ́wàá rẹ̀ ẹbá tún kíkan ẹgbà lọ́pọ̀ mẹ́wàá rẹ̀ ẹbá tún kíkan ẹgbà lọ́pọ̀ mẹ́wàá rẹ̀ ẹni wá jẹ pásù bá lòun kí lójoojúmọ́ tẹ́ni ọpa 50 ọpa àṣà kó fẹ́ẹ̀lì ìdáhùn rẹ̀ náà ni kó fẹ́ẹ̀lì o

òun lọ dájú nínú iṣẹ́ ẹjá múra sí ẹjá gbájúmọ́ èyí tàbí bá lọ́dọ̀ ọlọ́run ọba nù ọba ìsì kásù bá àtàn gbogbo àkókò yóò kọ́ ọlọ́run ti bù wá tí èdè zoro ọba tún kí zoro tán gbogbo àkókò yẹn ọlọ́run tún bù wá tí èdè asì tàbá tún sọ̀rọ̀ ọ̀sẹ̀ lásìrì tán ọlọ́run tún bù wá tá máa láǹfààní tàbá wọn bá fẹ́ ṣe tí tí ó fi sọ̀rọ̀ ọ̀sẹ̀ lọ́mọ́gbòrò tàbá tún tátúdọ̀ bí ọba wà tó bí sàlátù lè ṣáà bàbá fi ṣáà ìtàkì láǹfààní pé di sàlátù sọ́dọ̀ yìí àwọn òwú yìí tó wá ní ó tún jẹ́ ọgbà sọ ó tún jẹ́ ìsọ fún wa ó tún jẹ́ ìdáàbòbò irú kẹ́ni sínú kejì ìdáàbòbò ló tún jẹ́ fún wa kó lọ́wọ́ aburú èyí tí máa ń ṣe àwọn ẹ̀dá ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni òmélé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni òkírò tá a fi ń pè wọ́n ní mùsùlùmí ẹjẹ́ amójútẹ́sìn ọlọ́run kódà àwọn olùmọ̀ wọ́n tún kọ́ débi pé béèyàn bá sí téèyàn ń sáàárẹ̀ wọn ò ní kọ́ má fi ro yóò fi bàbá rẹ̀ bá ṣe mọ́ni ló fi wáyé gbogbo ẹ̀ntà rẹ̀ bá ń ṣe tàbá lọ sábẹ̀wó rẹ̀ nínú kẹtún fẹ́ jí tára rẹ̀ létí ní pé tẹ̀ kírun ọ̀rẹ́ mi só ń kírun àǹtí mi ti lónìí tẹ̀lé sí nílò ní ilé ìjọ ẹ̀sì jókòó ilé jókòó náà ẹ̀sàkàkàkì tẹ̀lé sàlọ aláàrí pẹ̀sẹ̀ táyà máa ilé tẹ́ ẹjá tẹ́ fún yìí ìdíjẹ́ sàlọ ọ̀bá rọrùn dé kọ́dà rọrùn dé bí pé bẹ́yàn bá lè yí kókó bí ọwà ọwọ́ kọ́sá ní láàkáì wọ́n láǹfààní kọ́ máa fi ọ̀kan náà àwọn oríkèríkè rẹ̀ kọ́ máa fi kì nínú ọ̀kan náà àwọn ọmọ níka rẹ̀ wọ́n láǹfààní kọ́ máa fi lọ àwọn ọmọ níka olú ẹyin jú rẹ̀ kọ́ máa fi kí ọlọ́run bọba lè kí aláyọ́ sì gbà lọ́rẹ̀ bí nílá ìtàhálà àwọn olùmọ́ mú látàrà ọ̀tọ́lọ́run bá sọ pé fọ́tẹ́kù lọ á mọ́sítàtà àtọ́m ẹpáyà ọlọ́run bàbá gbọ́ra yín bá ṣe máa kí làákàyè bá ń bẹ fún yàn ọlọ́run bó ogun yẹn níwò ẹni làákàyè rẹ̀ yẹ lọ́lọ́run bá ti bò nírun ẹni ó sùn tí ò tí jí ọlọ́run bá bùn nírun ọmọdé ọlọ́run bá bùn nírun ẹni tí ọ̀bẹ sínú ọ̀kanú mẹ́tẹ̀ẹ̀ta yìí

láti bàtà ti gbéra látago mẹ́wàá mútó kọ́kòdúó o tó fi wá di pé oòrùn rọ̀lẹ́ jọ́ ní lọ́wọ́ àwọn olùmọ́sọ́ ni àbáyọ bó ti gbogbo lọlẹ̀ lọ́mọ̀ pé mútò ò lè níbi táwọn ń sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń wa mútò náà wọn mùsùlùmí yàtọ̀ tó jà

wọ́n ní bẹ́ẹ̀ ni àdẹ́wò lọ́lọ́run bá fi ṣe fún wa àdẹ́wò lọ́lọ́run bá fi ṣe fún wa bákan náà ọlọ́run bá tún fẹ́ jẹ́ ká fi máa fi pààrà kẹ́lẹ́mọ́tì ṣàhàdàtẹ́yìn ká máa pààrà rẹ̀ gbogbo ògbà gbogbo ògbà gbogbo ògbà bàbá ṣe kọmọ̀ lórí irun akẹ́kẹ́lẹ́mọ́tì ṣàhàdàtẹ́yìn bá sàlọ̀ àlátá akẹ́kẹ́lẹ́mọ́tì ṣàhàdàtẹ́yìn bá ń ṣe àtàyà akẹ́kẹ́lẹ́mọ́tì ṣàhàdàtẹ́yìn ìdí ni tó jẹ́ pẹ́ni tí ọba kírun làwọn olùmọ́sọ pé kéfèrè ni pàápàá jùlọ ń gbà wọn rí ọ̀rọ̀ látọ̀dọ̀ ó ń sọ ọlọ́run ọba ó sọ̀rọ̀ pé ìyàtọ̀ tó wà láàrin wa àtàwọn tó jáwọn kèfèrí òun náà ni àsọ́lá ìyàtọ̀ nẹ́nu tásùmọ̀ pé mùsùlùmí ni ọwá mọ́sálásí ni ó tó ọba jẹ́ wá mọ́sálásí kèfèrí láwọn máa fi ọba àgbókọ Muhammadu lórí ọ̀kẹ̀wá o ṣùgbọ́n wá mọ́sálásí òun sọ lọ́wọ́ ní pé fàmọ̀ ń tàbá kàá ẹni ọba gbẹ̀rùn jùlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tàfọ̀lì káfàrọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ṣàìgbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ ti ṣàìgbàgbọ́ làwọn olùmọ̀ fi ṣàlàyé bẹ́ẹ̀ kò ti ṣàdédé má rí bẹ́ẹ̀ torí pé kálí mo ti ṣàdẹ̀tẹ́yìn ó ti bọ́ fóun kò ní rí wí àwọn tá ń sọ̀lọ̀ àlá á sọ bá gbẹ́gbẹ́ kan mọ̀dó á sọ à ní sàtáyá ká má mú tábìtà nílẹ̀ nǹkan ṣádọ́ lọ́ ìlàhà ìlọ́lọ́ aṣẹ́dọ̀ náà Muhammadan abúrú wọ́rọ̀ sóòlọ́ a tún wí bẹ́ gbogbo gbàlá máa wí pẹ́lú mọ́tún ṣàdẹ̀tẹ́ yìí lọ́fà tí mo fẹ́ jẹ́ káfẹ́ ìrọ̀lẹ́ o ẹni ọba mójú tó dáadáa tí mo rẹ̀ bá dá gbogbo ṣẹ́ rẹ̀ ọ̀dá tí mo rẹ̀ bá bàjẹ́ gbogbo ṣẹ́ rẹ̀ bàjẹ́ ẹni ọba mójú tó jẹ́ pé kò mójú tó tí mo rẹ̀ fi lọ bàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ sì ṣòfò ó sì parun àwọn tàà jẹ́ òṣìn ọlọ́run ẹjá mójútó wà dáadáa bákanáà ẹjá jẹ́ nìkan tó ikú àmọ́ ọlọ́run bá ń gbàtara bá jẹ̀wà bí ramadan ṣe kú ń tà yìí má ṣe jẹ́ nìkan tó pé ọwà jẹ́ tọ́ọ̀bù sọlọ́run ọba lọ́rùn ọwà gbàgbé ọlọ́run ọba mọ̀nyánsọ̀lọ́ nàìjíríà ẹni yóò àti ọlọ́run ẹni tí ọba mú ṣẹ́ máa sí ọlọ́run tí ó ṣe ó fi ń yẹpẹrẹ ọlọ́run bọ́ yẹpẹrẹ ti ẹ̀nà tí fi ń ráre ọlọ́run bó fojú ti ẹ̀nà ráre ní o àwọ́ta jọmọlẹ́yàn Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú kẹtẹ́ ipa gbọ́dọ̀ mójútó òun náà ni pé ká ipa mójútó àwọn ìjọsìn wa bó ti tọ́ àti bó ti yẹ pàápàá jùlọ ìrun yìí ìtàǹpára orípo ń ṣe ọlọ́run bá sọ pé ma ń sọ́rọ̀ àyẹ́lẹ́kọ̀lọ́ha gọ́dà muslima ẹni yóò tó bá pé ọbẹ̀ jẹ́ kó wọ́n bọ́ lọ́wọ́ ọba dáadáa lọ́jọ́ ìwé alkiyama ní mùsùlùmí tó bá pé pẹ̀lú ìdùnnú ló fẹ́ pàdé ọlọ́run bá ní mùsùlùmí ọlì yóò ha fọ́dọ̀ ọlọ́ àwọlá ìsọ́lọ́wọ́ ọya arúgbó wọn mójú táwọn ọ̀run wákàtí mara rí èmi èkí wọn mọ́sálásí kan rárá o gbogbo ilé ọlọ́run ilé ọlọ́run bá ní ohun tí ò ní jẹ́ kí wọn bẹ̀ ní pé kọ̀kọ́ yíta kíblà ohun tí ò ní jẹ́ kí wọn bẹ̀ ní pé wọ́n ti sàárè sínú mọ́sálásí yẹn bí bẹ́ẹ̀ kọ́ kò sí ibi tàìtì pé wọn ayé sáwọn ọkọ yóò tí ó ní pé tó wọn bá ti dé ṣọ́ọ̀jì tó wọn ò tí ì ṣèjọ́ àwa mùsùlùmí kò sí ibi tàìtì lè ṣèjọ́ sí wa bí jíjọ ti bá ti bá wa iná ní ká ṣe tá ṣèjọ́ sí wa ká ṣe pẹ̀lú jẹ́ náà ọlọ́lá púpọ̀ ju máa dáhùn kí lọ àwọn tá a jẹ́ ọlọ́run

bọ́rẹ́ sí ń bẹ lórí wa níbẹ̀ lórí àwọn ọmọ wa ẹjẹ́ amójútó wọn ẹmẹ́jọ jẹ́ pàà nìkan láà máa ṣẹ̀sìn àwọn ìyàwó wa ìsìn àwọn máa wá ṣe ẹmẹ́jọ jẹ́ pé àwa nìkan láà máa ṣẹ̀sìn ṣùgbọ́n wa kátìkàtì wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni wọ́n máa ń lọ sọ́ọ̀tì nísìn ẹjẹ́ amójútó wọn pàápàá jùlọ àwọn ìṣòro kéékèèké látàfíwọ ọkọ̀ ọba mójútó ìfì ń sọ pé nǹkan báyìí ń ṣe òun ó ìṣẹ́bẹ̀ ikó rí ọ̀bẹ̀ tí ẹ dá lóhùn yọ́ wẹni tí ó dá lóhùn lọ ọfà àtọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tá ń bi pé kí ló wá fà tẹ́ fi dèrò ṣọ́ọ̀tì báyìí kí ló fà tó fi pẹ́ iná ìwádìí pẹ́ ń lọ ṣọ́ọ̀tì pé tó ọkọ̀ wà ní ẹbẹ́ rí o wọ́n bá ṣe wọ́ta bá rí fún wọn wọn ò ní ṣe bí ìpá wọn gbọ́ la ilaha illallah la ilaha illallah àwọn tá a jọ́kùnrin ẹjá mójútó ìtẹ̀mí ayé àwọn ìyàwó wa ọlọ́run bó bí wá hikima ń bẹni tọ́nà bọ́bá lẹ́kẹ́ ọlá tó gbé kalẹ̀ nípa pẹ́kọ́ tó ní kó rí àwọ́ fẹ́ kí bàbá ọmọ fa ọ̀lẹ́ ọlọ́wọ́ pé mo fẹ́ lágbájá fún mo fẹ́ ọmọ mi báyìí mo fẹ́ fún ọkọ máa jẹ́ ìyàwó rẹ̀ látò ní ìlọ àwọn olùmọ́ ní pé ìtumọ̀ rẹ̀ náà ni pé bàbá yẹn ti bọ́ kó lọ́rùn gbogbo fámílì pàátá wọ́n tún bí ní lórí ọmọ yìí lórí ìdíta èdè iná wọ́n bí wa mọ́ ṣùgbọ́n kí ní ó tún máa jẹ́ kí ní ó tún máa jẹ́ kí ní bó ló ṣe ló tẹ̀mí ìwọ́ta ń bọ́ sí lọ́rùn ni wọ́n tún bí o tọ́bá jọ ìyà lòkè yàrá ìtumọ̀ rẹ̀ ló fi wá jẹ́ pé arínú àwọn olùmọ̀ tó sọ pé ìjọ tó bí tọ́kùnrin bá ń ṣe ìyàwó gan ní máa ń pa àwọn lẹ́kún pé ọ̀rẹ́ lọ́gbà yìí ọ̀rẹ́ ara ti ẹgbẹ́ ẹlòmí wọn tún kìí ọlọ́rin ìjọ́ ìsinú inú gbogbo wa máa ń dùn sí pé ha ìṣẹ́yàwó lónìí ṣùgbọ́n bàbá máa sọ pé tó mọ́ fẹ́ ọmọ mi lágbájá mọ́ fẹ́ fúwọ́ làkásẹ́gbè fọ́ máa jẹ́ ìyàwó rẹ látọ̀rí lọ wọ́n náà sì gbà pé covid mọ́gbà ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo bí ó ṣe wà lùjẹ́ náà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ́ látàtí eléyìí là ń ṣe ohun tó wà tọ́lọ́run bọ́ sàánú wa àwátà jẹ́ òsìn ọlọ́run ẹjẹ́ jìnà sí ẹbọ bí Ramadan ṣe parí inú ohun títẹ̀ tẹ máa ń ba gbogbo ohun tí ẹ ṣe jẹ́nu Ramadan òun ní ẹ̀ní ẹbọ ṣíṣe wá o tọ́ bí ẹ ṣe mọ́rún papọ̀ mọ́lọ́run ọba à iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ ní wàrà ṣe tà ẹlòmíràn máa wọ́n pé bóyá fún wọn ó gbé ẹbọ àìwò iná ẹni ahun tá ọbẹ̀ ẹ̀kẹ́ tẹ̀lé gún láti ní ìṣíbẹ̀ ẹni tí wọ́n náà tó ń juwọ́ tó ń jùsẹ̀ àwọ́ nǹkan ti dàrú gbogbo Ramadan rẹ ó ti wọ mi yàtọ̀ sípò ń lọ jẹ́ẹ́jẹ́ rẹ wọ́n rí pàdé ẹ yàtọ̀ ni wọ́n náà ń ju pálọ̀ ń jùsẹ̀ gbogbo ọṣẹ́ tó ṣe nínú Ramadan pátá ọwọ́ mi yẹn yẹn ló pátá sọ pé wọ́n yẹn bá lọ tẹ́rí sínú ẹ̀kú

ọ́sẹ̀ di pé kápẹ́ kẹ́límọ́tù ṣàdẹ̀tẹ́nì sí kó tó di pé yọ wọnú ìsìláàmù padà láti wá rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn pé pé tó ma ámànú tó ma káfàrú tó ma ámànú tó ma káfàrú tó ma zádà kó fọ́rọ̀ bí wọ́n tí ń wọ mẹ́sì wọ́n jáde wọ́n wọ mẹ́sì wọ́n jáde wọ́n wọ mẹ́sì wọ́n jáde ọlọ́wọ́n ọba ọ̀sàdédé parí ọ̀rọ̀ wọn síbi pé wọ́n wá dálá ìgbàgbọ́ wá sàdé fún níbi kèfèrí yẹn orí pé ọ̀pọ̀lọpọ̀ tí bá ń ṣe bẹ́ẹ̀ nínú oko kèfèrí wọ́n máa ń padà kú sí pàápàá jùlọ nígbàtà rẹ̀ kékeré ṣe ṣe wọ́n báyìí ṣe kèfèrí yẹn wọ́n sì tẹ̀rẹ́ sí orí rẹ̀ náà wọ́n sì kú lé lórí ẹjá jìnà sí ẹbọ sí ṣe sọ́dọ̀ ọlọ́run kékeré nàbí láńlá rẹ̀ já jìnà sí o gbogbo owó tó ń lọ lé yẹmí wò lọ pa sí ìmọ̀ ń ba sẹ́jẹ́ ni ó ń sọ ọlọ́run bá sọ pé gbogbo ẹni ọba lọ ìrún